مدينة الرسول صلى الله عليه وسلم بحديث بلغني أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها عرضا لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات ما في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه أحمد والدارمي وأبو داود والترمذي وابن ماجه حديث yìí ó jẹ́ àdíṣì kan tí ó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí pátápátá pàápàá jùlọ àwọn tàṣì wà nípò ọ̀dọ́ tààtì ìdarúgbó ìrùkú arúgbó kùjẹkùjẹ tí wà ní wà tàṣì wà ní gbogbo alábùkátà sí àdíṣì ká mọ́ gbọ́ lásán mọ́ ń gbọ́ àti mọ́ ń pẹ̀lú ìbàdàn lọ́pọ̀lọpọ̀ kárí pa lò lílò yẹn ìbẹ̀rù ilẹ̀ wà nínú ọ̀nà tó yẹ máa ń gbà wà jẹ́nà òun náà ni tọ́lá bùràìlì òun náà ni kí ẹ̀mà wáìmà nínú ọ̀nà tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó máa ń fi gbà sọ́yẹ̀ di ọmọ àdìjẹ́nà òun náà ni kí ẹ̀mà wáìmà ìsìn afáwa ní Kathir ibn Qais ó ní Kathir lọ́jọ́ kan pẹ̀lú Abu Darda ó jẹ́ kan àwọn sahaba Nabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yaro rẹ̀ ń jẹ́ Ummu Darda sahabiyun jalil ya dáadáa nínú ìmọ̀ nípa Abu Darda ọ̀nà ní pé Ummu al-Qur'an jẹ́ Ummu al-Qur'an gẹ́gẹ́ jẹ́ pé ó padà tàkọ́ àdá sí ìlú lọ fẹ̀yìn tì sí ìlú Damask tó yẹ pé ń kọ́ àwọn ẹ̀ ní Qur'an ó sì ń kí lọ bá àwọn èèyàn ó sì ń kọ́ àwọn ẹ̀ àwọn afọ́ mọ́ ń pè ní hakimu hadhihi al-umma hakimu hadhihi al-umma ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala Abu Darda yìí ọlọ́wọ́ bá fi ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ oyé ọlọ́wọ́ bá fi yí Abu Darda àmì ìsọ pé tẹ́lẹ̀kẹ́ mi pè ní hakimu hadhihi al-umma ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tó gbà àwọn àbẹ́gbà ọ̀rọ̀ rẹ̀ tó gbà ìtàbí sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ Hadithu yìí ó polówó ìwá ìmọ̀ fún wa gbogbo ẹni tó bá ti ka hadith yìí fún sí ìmọ̀ rẹ̀ àkólẹ́tọ̀ rẹ̀ fún wíwá ìmọ̀ tí ò bá ti increase ọmọ wípé sẹ́ẹ̀lì kẹ́ ti kú lára rẹ̀ yorùbá sẹ́ẹ̀lì ekiri ẹ̀rọ̀ kan fẹ́ kó wà lára mùsùlùmí lára ọ̀dọ́ lára tó jẹ́ pé ó sojú òkúra jẹ́ náà ó ti kú lára rẹ̀ àti ní olówó ìmọ̀ kéèyàn jẹ́ kí èrò èèyàn kọ́ gá nípa ìmọ̀ tó bí èèyàn kó jẹ́ nípa ìmọ̀ ibi tẹ́yàn ń lọ níbi ìmọ̀ kó jẹ́ ibi tó jìmọ̀ kó má jẹ́ ibi tó wà nítòsí afáwa Kathir ibn Qais ó ní òun dẹ́kọ̀tà Abu Darda radiyallahu ta'ala anhu أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم ما جئتك لحاجة قل فجاء رجل ما تقول دقه نينو فائدة فافا من حبيبي لأنه فائدة راسكو الفائدة الأولى أناني وجوب مجالسة الصالحين ìjẹ́ ọ̀ràn yẹ ìmá jókòó sí àwọn ẹni rí mọ́ máa jókòó sí àwọn olórí bú èèyàn ìmá wà pààrọ̀ ẹ̀rẹ́ pẹ̀lú àwọn ẹni dáadáa ní gbogbo àsìkò ẹ̀tọ́ bọ́ wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ oníwò padà sórí rẹ̀ ẹ̀tọ́ bọ́ wà pẹ̀lú àwọn olórí ibú àwọn èèyàn oníwò padà sí kí ní padà sórí ìláyọ̀ sàmà torí pé ìwà pẹ̀lú àwọn ẹni rẹ̀ pàápàá jùlọ àwọn onímọ̀ àbẹ́wọ̀ akẹ́kọ̀ọ́ mọ̀ èèyàn mọ̀ kẹ́kọ̀ọ́ níbi ìṣesí ìgbésí ayé wọn níbi ìwùwàsí wọn níbi ìdásọ̀rọ̀ wọn ẹni tó ń jókòó ti àfà ẹni tó wà pẹ̀lú àfẹ́sùn tó ń tẹ̀lé àfà káàkiri tó bá lẹ́kọ̀ọ́ kọ yóò kẹ́kọ̀ọ́ rúgbọ́n níbi tó ti ń lọ tó ti ń bọ̀ àfáà ń kọlù wọ́n bèèrè bèèrè lọ́wọ́ àfáà àfáà ń ṣe bá tó níbi tó ti lọ tó ti ń bọ̀ tí ìdílé sọ sí lẹ́mì yóò bèèrè lọ́wọ́ àfáà níbi tó ti lọ tó ti ń bọ̀ àfáà lọ sọ̀rọ̀ wọ́n mú dání lórí bí àfáà ṣe gbọ́rọ̀ kalẹ̀ orí ire rẹ̀ ó mà pọ̀ sí ẹ̀rí pé kọ̀sílù ibn Qaisi ó ní kúntù jáàlì sàlmá àbìdàdà jabash ní Abu Darda gbogbo ọlọ́run kẹ́ pẹ̀lú al-Qur'an radiyallahu anhu nǹkan so nínú ẹ̀kọ́ àkọ́kọ́ tàbí mahadum náà ní kí wujub mọ́dá mujalasati as-salihin ìjọ́ra ya ìmọ̀ jókòó ti àwọn ni ẹ̀yin obìnrin wa ẹ̀kẹ́kọ̀ọ́ mbélé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn tẹ̀ ìmọ̀ jókòó ti especially ẹ̀yin tẹ̀ ń gbélé face me face you ó lè mọ́ ẹgbẹ́ bẹ̀ ní òfin ìpínlẹ̀ ìjọba ṣe alájọsọ kẹjọ máa jókòó ìyẹn ń fọṣọ lọ́wọ́ ó rọrùn mọ́yà ìwọ́n náà wà lọ jókòó tì ẹ́ lẹ́à kílẹ̀jọ́ ń sọ kílẹ̀jọ́ ń sọ ibi tí wọ́n ti jókòó tì àfáà rẹ̀ fẹ́ wá pé ọ yóò mọ̀ rí owó obìnrin mi wọ́n ò fi sọ́rọ̀ àbí aburú fún àfáà ẹ̀jẹ̀ káwọn àwọn táwọn jókòó tì ó àbí àwọn tó ní ṣọ́ọ̀bù nínú ọjà ẹ̀ńtẹ́ ní àwọn ẹ̀ńtẹ́ ń ṣòwò mọ́ṣàlù ẹwà àwọn èèyàn lẹ́fẹ́ jókòó tì àwọn ẹ̀lẹ́fẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà ta jáàbù táǹtà ṣọ́ táǹtà bàtà táǹtà nǹkan tá irú àwọn èèyàn lẹ́ ń bá sọ̀rọ̀ irú àwọn èèyàn lẹ́ ń bá dáwọ̀ ẹ̀kẹ́ kòsílẹ̀ ìfi yorùbá ní pé káàárọ̀ òjì bí kéṣe gíní ìṣọ́mọ̀ ìyáàgbà kòsílẹ̀ ìfi àkáàrọ̀ ẹ̀ká bọ̀ sí ẹ̀ta ọ̀tán pọ̀kẹ́tẹ́ tó kó pé wọ́n náà ti wá àfà ó ti wá ìwọ́n náà ti wá dára náà jẹ gbogbo àwàdá náà ọjà bẹ́bá mú yóò láìsì ṣeré fẹ́ mú ṣe tán fi sáyé ìwọ́n náà mú ṣeré àbí kìí ṣẹlẹ̀ nínú ọjà obìnrin àwọn obìnrin tán tajà táwọn èèyàn ṣe mẹ́mú wọn ṣe pé ayá wá ń sílẹ̀ yìí fẹ́ sí àwọn tí wọ́n ṣe mùsùlùmí táwọn tajà

wọ́n sàgbé sí ọlọ́nà inni ji'tuka min madinati rasulillah al-fa'idatu ath-thaniya fi hadhihi al-faqra ọ̀nà ni rihlatu salafi salih li talab al-ilm àwọn tí wọ́n ti lọ wọ́n yé ṣe ọ̀lẹ ẹni tó wá wọlé bá bùdá ọ̀dá na ó ní yá àbàdàdà ó ní wà mi madina sọ́rọ̀ sọ́rọ̀ sàlám ó lẹ́nu tó ń wò yìí àti inú ìlú madina tó jẹ́ ìlú àdébẹ̀ mo ti wá bọ̀ nínú wo damask nígbà náà ìrìn àjò madina damask ìrìn àjò oṣù méjì ìrìn àjò oṣù mélòó oṣù méjì a ní ilé rẹ̀ sí alcohol ní one hour nínú wákàtí kan kò sí àṣọ́pẹ́ pẹ̀lú mọ́tò tọ́rọ kàmọ́ rìnṣẹ̀ ṣẹ̀kú mọ́tò tó máa yá kàmọ́ rìnṣẹ̀ ní pẹ̀lú nǹkan gbòtẹ́ǹgbò láyé ìjọ fún máa fẹ́ lọ láti mẹ́jọ ìjọba ṣe kún ó lo oṣù méjì apákan tẹ̀sẹ̀ fún oṣù mẹ́ta káàmù tó kéré jù ọkùnrin wọn sọ pé mo wá ti Màdínà láti wá bọ̀ wà bú dàrdà ó ní lè hàdíìsì ó yẹ àdíìsì ẹyọ balagoni annaka tuhaddithu aw anka annaka tuhaddithu ó ní pé hadith yẹn mo gbọ́ ó tasi méjì ma jina yi pé ó ń sọ hadith yẹn fún àwọn èèyàn mo wá wò faidatu fa al faidatu asfari fa fi al hadith ó na ní pé talabu ulul isnad min daidan salaf talabu ulul isnad min daidan salaf ari pé hadith ó sọ pé ó gbọ́ ó mo gbọ́ hadith kan táwọn èèyàn sọ wípé òun sọ ó ti mọ hadithi ó ti gbọ́ hadithi ẹ̀kọ́ ó fẹ́ fẹ́ kí ni ó fẹ́ gbọ́lẹ́nu àbúdàdà tó gbọ́lẹ́nu àmẹ́bí gẹ́gẹ́ sọ́lọ́lá àrọ̀sọ́lá àjẹ́ ipé kéèyàn máa wá lọ́dà bá ti ṣúrù yorùbá nìṣù kéèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ ẹ̀wọ̀n tó láwùdí mìíràn tí mo sọ yóò jẹ́ ọkọ̀ yìí fẹ́ sáà ti sọ ọkọ̀ lóye dáadáa kéèyàn gbọ́rọ̀ lẹ́nu ẹni tó ní first hand information tí mo láti sọ yorùbá ọlọ́rọ̀ náà kéèyàn gbọ́rọ̀ látẹnu ọlọ́rọ̀ gẹ́gẹ́ nínú àkólékà àwọn sálàfù ní táà ń sọ ní wípé lápòjú ní ṣe èyẹ gbé ìgbà àdẹ́bì sọ pé sọlàfàlà sàbí kan ló sọ pé àdẹ́bì sọ pé ẹ̀rẹ̀kẹ́ tó wá sọ pé àsàbí kan sọ pé inú ìṣẹ́jẹ́ àwọn sálàfù nílé wọ́n fẹ́ lọ gbẹ́rẹ́ nù sàábì nkẹ̀kẹ́ tó wọ́n fẹ́ wà láyé jọlọba nítorí kí nítorí wípé àkọ́kọ́ bó wá ṣe ń súnmọ́ áhàdù nùbú wà á sí ìmọ̀ èèyàn tó bá ṣe ń ṣùpọ̀kọ̀ mọ́ ayé àwọn sálàfù sí tó ṣùpọ̀kọ̀ mọ́ ayé àdébì sàtàlám sí o ní mẹ́lẹ̀ oṣù mẹ́wàá mẹ́sì lẹ́fi Qur'an tí wọ́n mẹ́ka Qur'an àwọn kùrọ̀ ẹ̀rẹ́gbẹ́ mọ́ ń sọ ẹgbẹ́ sọ ìwáyà àbí pẹ̀lú ìkù tó gbà wá ó kì kì kì kì kì kì tó fi lọ́wọ́ sáré ọ̀sán sàtàlám fẹ́ẹ̀ náà wọn hadith náà ó kì kì kì kì kì àdúrà ló ṣe ẹ̀rọ àgbọ́ sọ́sọ́sọ́ tí ibi lọ́dọ̀ tàbí tí yẹ bẹ́ẹ̀ ni yóò ṣe mọ̀ ní baraka àfojúwe rẹ̀ òun náà ni alkaaba kaaba pẹ̀lú ẹ̀ ẹ̀rì pé nígbà tó sára ń bẹ láyé kaaba ó ní bó ṣe mọ̀ abẹ́ẹ̀kọ́ ni ìgbà tó ní pé yá táyé ń fẹ̀ sí kí wọ́n ṣe kí ni wọ́n fẹ́ sí wọ́n fẹ́ sí wọ́n fẹ́ sí pé débi wípé ó ti fẹ́ ó ti fẹ́ dájú ti dìdú ìjẹ́ rẹ̀ pé àwọn onímọ̀ rahimahumullahu ta'ala wọ́n fi mọ̀ ara wọn lórí wípé mas'a ibi tá a ti lé sáyù sàfà àti marwa wípé sára mọ́sùlùmí haram ní àbíkí sára mọ́sùlùmí haram ó mẹ́rin àwọn mọ́sùlùmí pé ìsára mọ́sùlùmí haram nígbẹ́ torí pé ibi tí àwọn mọ́sùlùmí haram tó jẹ́ kàábà gẹ́gẹ́ ayé ní ayé tó kéré láyàrá mi sọ̀lọ̀ lọ́pọ̀ jẹ́ pé nínú fàáyé táwọn afá àtúfà rẹ̀ ní báàbù ní wípé sẹ́yìn bá sọ kéèyàn gbìyànjú ibi tẹ́ ìgbẹ́tọ̀ wá fún yẹn kéèyàn rí pé ó súnmọ́ ara kàábà dáadáa torí kí torí pé n tó súnmọ́ ni pé ibi táwọn ẹsẹ̀ kíni o táwọn sọ́làbà àwọn tààrẹ́ ẹsẹ̀ kíni o tí wọ́n ti tọ̀wá fún wọn ẹsẹ̀ kíni o kò ti ń tọ̀wá fún yẹn kò yẹ nǹkan tí mo sọ ṣàkóso ìsìnká pé kàábà rẹ̀ nípìnlẹ̀ ogun ọ̀yá ó fẹ́ báyìí ó fẹ́ báyìí ó fẹ́ báyìí ó ti á fẹ́ dèrè ẹnu géètì yẹn nígbà tẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ ìgbà àwọn síjọ́ ní ti tọ́wà fù ìbí ni so ibẹ̀yẹ náà ara rẹ̀ lẹ́nu but àjòjì àfikún ni so bóyí tó bá ṣe ń súnmọ́ ayé àwọn sálàfù sí bẹ́ẹ̀ nìbájọ́ sí mohammed tó jẹ́ pé ẹgbẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó sọ àti àdífò jábìrì náà bẹ̀rẹ̀ sọ ìbùkọ́rí tó ti yé ní tètè ọ̀rọ̀ ẹlòmíì sọ pé òórìn ìrìnàjò ọlọ́gbọ́n àdífò kan ọlọ́gbọ́n abdul abbas kíníkà abdul abbas ọ̀rọ̀ jábìrì gbogbo àwọn eléyìn láti lè bá àwá ìmọ́lẹ̀ tó ń bẹ níbi ìgbóra àtẹ̀dọ̀lọ́rọ̀ tọ́lábọ̀ olówó ismaid mẹ́mẹ́dá ìrẹ́dà ní sálàm so ìgbà ń bẹ tó bá ní access sí kó gba ìmọ̀ láti ibi tó ti ga tó tó wá pé ibi tó tó ga tàn nígbà tó wá wà mẹ́ tí èyí bá sọ pé àwọn fàáyì ìdúnmọ̀ táwọn kẹrẹ ìgbàdé ibi tó ti ga gẹ́gẹ́ ó wà ahsan wádẹ́ wádẹ́ ó ní tírípọ̀ ti gbọ́ hadithi yẹn tẹ́lẹ̀ kò wá gbà sí tó pẹ̀lú ẹ̀ ó ní òun wá bọ́ láti mọ̀sílẹ̀ lẹ́lẹ̀ hadithi tírí hadithi kan bàlágbàdà lẹ́ka tó hadithi wa rọ̀sùtọ́rọ̀m ipò gbogbo kò mọ́ sọ òun sọ hadithi kan máa jí tulẹ̀ hajj subhanallah ọmọ kí omi ẹ̀kọ́ alfaida tó arọ́ bẹ̀rẹ̀

òun ni wípé ìmọ̀ èèyàn àkólíkè èèyàn gbọ́dọ̀ ọ̀gá débi pé ìmọ̀ tẹ́ ọmọ ṣàlàyé kí èèyàn bá jìnà ẹ wọ́n fẹ́ kátírà ṣe kò fẹ́ mẹ́ta wọn sólé fáwọn tó lábùlá ni sẹ́wọ́ ó ni àwọn afá sọ nípa mọ́sálà nípa kóbìnrin tó máa rí lákòjúwe ṣàkójúwe rẹ̀ inú fẹ́ kàdùn sí àwọn bó ṣe wá lọ ń wo ibi tí wọ́n kọ àwọn mòdó àtúwà nù kíra bó ṣe wà fẹ́ wọ́n ti wá

ìbá bùkátà mi wá sílùú Damascus ẹ jẹ́ wà pójú rẹ̀ èyí wá bá níyàn àdífẹ̀yọ kan lọ Àbújá ẹjọ́ sí wa Àbújá fà àdífẹ̀yọ kan lọ sí Àbújá ah, ah, ó sì pé ìyẹ́ àrẹ́sọ̀làm ó wà ní àbújá èyí wá lọ wákàtí mẹ́lẹ̀ yóò lò wákàtí mẹ́sàn-án pẹ̀lú ọkọ̀ ẹbí kò sí torí tọkùnrin rìn ṣàrọ̀lá kò sí torí nítorí o kéèyàn bá kéèyàn sí tòdé rẹ̀ yóò ti bẹ́ẹ̀ kan yóò ti bẹ́ẹ̀ súyàn àfihàn bá lákẹ̀kẹ́ lè pé à ń gbá dìsì yìí tùlọ̀ bòmíràn tó gbà tó wá parí àdìsì tó gbọ́ àdìsì tó wá òkà tí àbíkẹ́ tó mú wọ́n lọ́mọdé ẹ̀sẹ̀ òṣèbẹ́rẹ́ àrẹ ẹlẹ́yà náà wulẹ̀ ṣe kiri lọ́wọ́ à ń bíi bọ̀ tó parí àdífì ló bá yà sọ́dọ̀ ẹlẹ́yà rẹ̀ àbújẹ́fà sóyé so irú ẹni yẹn lábà náà tó pé in tó lọ ṣe ó jẹ́ kí ni ó ti àṣírẹ̀ bọ̀ bẹ́yẹ̀ tí wọ́dọ̀ àbújá ní àà kí tó lọ bèèrè àdífì jẹ́ sálámà sí ẹ̀yẹ́dẹ̀ mẹ́lá àǹfààní bí àgbàdé yóò parí parí sí ilé àti àti ìrìnàtí pẹ̀kẹ̀ ìtọ̀wà tó lọ́jọ́ kejì ọlọ́dọ̀ ṣéèkù ṣe gíní wọ́n ti lọ kánò àjẹ́lọ umra ìtẹ̀gbẹ́ ìkẹ́ ti ṣèyẹ̀ ní ọ̀rẹ́ èyí ló sì lẹ́rẹ̀ àmì balabari annaka tó hadithu wa rasulillahi sasalla máa jí ìtú ní àjà in bá nǹkan mi wà sí قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما الفائدة والخامسة هذا الحديث هنا عدم كتمان العلم هنا نقول بقبطين بوا سوا بوا بوا بوا بوا بوا

ẹni tó wà hímà kan ló gbé wá yàní àkólé kẹ̀kẹ́ iná ń bẹ fún tó fi gbéra wá bọ̀ nínú dáadáa tó lè ṣe fún náà kó ṣe kí o in tó bá wà yẹ kò jẹ́ kí bùkátà ẹbí wáadé alfa'idatu as-sadisa daga hadith mẹ́ra bùdórí mẹ́ra ju àwọn yàní wọ́n rájú àwọn ṣàyẹ́fẹ́ so ẹ̀tọ́ bá láǹfààní kó dá àwọn ọ̀dọ̀ wábìtù hadith ó náà ní pé kò sí láàáìbà ní tọ́lìbì ilmi àyíyá zahara himmahu aw himmatahu li shaykhihi kò sí àléébù fún akẹ́kọ̀ọ́ mọ̀ kó sọ sacrifice àti àkólékẹ̀ tó ti ṣe sáájú kó tó déwájú àfà rẹ̀ ẹgbẹ́ ìsọ wípé but káfà náà fi ah, ni ó sídọ̀s ó lẹ́kàkọ́ mọ́rọ̀ bóyé wa ìgbà míì káfà náà bá jẹ́ tó láàánú kẹsẹ́ kó mọ́ sọ́lá ní ẹgbẹ́ kò lè fún ọlọ́wọ́ ọkọ̀ padà ó so ìtò torí ẹ̀sọ́ òní wípé kó lè mọ ìpọ́pàṣọ àtàjì mọ́ ìmọ̀ yẹn ẹ̀rí orí àwọn ah ẹ̀rí akẹ́kọ̀ọ́ mọ̀ ilé ìwọ̀n bẹ̀rẹ̀ rẹ̀ nínú kí ni ó ilé tí mo sọ yìí kẹyẹ bá dé mọ́míláka tẹ́yẹ bá dọ́dọ̀ àmọ̀ṣà ṣe àfihàn ọmọ ọlọ́ọ̀ta ara pápọ̀ ìlú mọ́mọ̀ ìpé bẹ́yà ní sí àti àjòjìyàn kí ló gbé wá bí ìrọ̀lú pé ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ló gbé wá débì kò sí kàtà nífẹ̀ẹ́ nìfọ̀n níbi ìmọ̀ náà ni o ìṣàpẹ́ ti owó níbi ìmọ̀ yẹn kò sí kàtà nìfọ̀n wọ́n ẹlòmíì nínú àwọn ọmọ ìyá tó ń lọ tánlá fàdá àti mọ́lọ sí àwọn kárìkì àwọn kan ló nù wọ́n tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń dé wọn dé pẹ̀lú màlúmáàtì àwọn míì dẹ̀ dé pẹ̀lú màlúmáàtì bọ̀kọ̀ wà náà fẹ́ àkọlẹ́ àbúdìlá torí pé nígbà tí wọ́n dán ọ́ màṣàrí òní wọ́n bá káàkiri bí wọ́n ṣe rówó bí wọ́n ṣe rówó táwọn náà mẹ́kọ́ mọ́ sí fún wa mọ́ṣàlá ṣé ẹ̀ bá rí mọ́ṣàlá dáa ìdà ìbùkún abẹ́ẹ̀kọ́ òyìnbó nóòrò nàlẹ́ tó tí bá ní ìmọ̀ ní ìmọ̀ ẹ̀rẹ́kú sáájú rà ẹlòmí ò dé rẹ̀ ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ àwọn ikú àmì ní sálà sàláwà àwọn àlàkọ́ọ̀tù mí rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀kọ́ àwọn ẹ̀kí ní abẹ́lá bí ẹ̀kí ní ẹ̀rí ẹ̀rí kẹ́kẹ́ ẹ̀kẹ́ gbogbo ẹ̀kọ́ lọ nípa ah, àwọn àwọn èèyàn wà wọ́n ti bá wọn ṣẹlẹ̀ lọ tó bá dẹ̀bi àwọn ọmọ afọ́ gbọ́ àwọn ọdún mẹ́rin kìíní àwọn ọdún kìíní kan ní mísọ̀ àwọn ọdún kìíní kan ní mísọ̀ ṣé yẹn la fẹ́ jẹ ẹlòmí nínú haram maki gẹ́gẹ́ tó jẹ́ pé tó sí ẹgbẹ́ gbogbo èrò jẹ́ wọ́n bẹ̀ ẹlòmí jẹ́ mọ́ṣẹ́ kìíní lẹ́nu yóò mọ́ ẹgbẹ́ mi ti kí kí àlọ́ ṣe so ẹ mọ̀jẹ̀ ká rí báyìí mọ̀jẹ̀ ká rí ẹlòmí jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ẹjẹ́ nìkan ló máa jẹ́ ẹ̀ṣẹ́ àti wáyé pé yóò Ramadan tó bá tó wà ní Madina subhanallah yóò gbádùn pọ́ ṣùgbọ́n àbẹ̀rẹ̀ pé níbo ni halkọ̀ ṣe kàbẹ̀ mọ́sìn abad ní ìmọ̀bí tọ́lùmù níbi ìṣẹ̀fẹ́ wà ní Madina fún ọjọ́

láníyàn yí pé kọ́lọ̀ ọmọ òfin mọ́lẹ̀ sí ìkẹrẹ káàfà lè síjú ànúwò òun kó mọ́ máa ṣe gínú kọ́ mọ́ máa ṣe déwá lákòójú oníṣẹ́ hálkọ̀ láwọn ah, ẹnu bá àfàṣkó àmùgbásùkò yìí dínà ẹgbẹ́ ṣe ń wù ọ̀pọ̀lọpọ̀ àwọn agbá ń wáyé ìgbà mí kejì owó mọ́tò gbogbo yẹwa ṣẹfẹ́fẹ́ náà ah ẹkùn náà bẹ̀rẹ̀ lọ láti ẹ̀bá arìnṣẹ̀ wá tó pọ́n tó pọ́n bímọ́nú tó kì ní kẹtọ́ tó bá tó di àsìkò àti wọ́n bẹ́ẹ̀ kọ́lọ̀ mẹ́sàn-án lásàlámà kọ́lọ̀ máa bẹ̀ so anything nǹkan yẹn kò sí láìsí mẹ́ lẹ́yìn náà ó wá gbogbo àbúwàbù ọkùnrin tó mú ẹ̀mí láti dára sí àwẹ̀ láti fowó oúnjẹ láti mọ́sàwó rẹ̀ lẹ́kọ̀ọ́kan ó lè mọ́ fi ẹ̀sí pé kò yí sí o owó tí mo fẹ́ fún yìí kẹrẹ ọ̀sọ̀ history ní bó ṣe wá ní o aláàrí náà ní oṣù náà ó fẹ́ lágbára díẹ̀ o <laughs> so kó lè máa mọ iyì nǹkan bá ṣe mo dẹ́ pé ojúṣe wa náà ni o بس على فكره بيكون شعب عايز يجيني صلى الله عليه وسلم ابو درداء قال فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما نعم سلك الله به طريقا الى الجنه وان الملائكه لتدعو اجنحتها رضا او هذا الحديث يا ابو عاصم ربي من سلك طريقا او حديث سبحان الله هذه المدينه واحده ماشي ايه هو ما واو láti ṣeré ìrora torí ẹ̀wà ibi tó rí ayé wà ibá àdìjẹ́ ìlàbẹ̀ wọ̀ tọ́díkù jẹ́nà ni tọ́lábìnà ilm sẹ̀bíìlì lẹ́lẹ́jẹ̀nà tọ́lábìnà ilm sẹ̀bíìlì lẹ́lẹ́jẹ̀nà orí ọ̀nà bíi mẹ́rin sálàkà tọrọ ìkọ̀ gbogbo ẹni tó máa ń la ọ̀nà kẹyẹ tó lọ́gbọ́ fún elman fẹ́ pé ọ̀nà yẹn ojúpọ̀nà yẹn tó fi ń wádà ní ìmà ìmà ìmà ìmà òfẹ́mà òfẹ́mà ah. sálàkàláwò bíi tọrọ ìkọ̀ mẹ́tòrò kìlì jẹ́nà sálàkàláwò tọrọ ìkọ̀ bíi sálàkàláwò láwò tọrọ ìkọ̀ jẹ́nà ọlọ́ọ̀bá yóò sọ ọ̀nà yẹn yóò la ọ̀rọ̀ yẹn ẹ̀rọ àbíkú sọ wípé kéèyàn máa gbẹ́ gọ́tà ẹ̀nà ọ̀nà lẹ́yẹ̀ káwá ní gọ́tà tó ń gbẹ́ lọ yìí o kẹ́mẹ́káńdì dam àbúdó wo ló wà mọ́ra ẹ sábà ṣe jìrẹ́ ẹ̀rọ mẹ́káńdì ẹ máa ṣe jìrẹ́ káwá ní gọ́tà tó ń gbẹ́ yìí o bó ṣe ń gbẹ́ lọ yóò tó bá gbẹ́ lọ báyìí gbẹ́ lọ báyìí o yóò kàn lọ já sí bo inú àṣejì rẹ ẹ̀ráko tó sì jẹ́ pé ládùúgbò tẹ̀yàn ń gbé kò sọ́mi ọwọ́ ní tó bá ti ṣe máa ṣe jìrẹ́ lẹ́o

dáadáa al'amru bil ma'ruf yóò lọ sí wọ́n dá sí báyìí wọ́n dá mọ̀ sálábọ̀ sí ra wọ́n dá mọ̀ yóò jì wọ́n dá mọ̀ fáwọn ìlóúnjẹ wọ́n dá mọ̀ fáwọn ọlọ́run bá tí ó mú lò nígbà tó mọ̀ kó wọ́n ká mọ̀ sí báyìí wọ́n ká mọ̀ sí báyìí tí ó sì sàkó oúnjẹ oúnjẹ bá lọ díẹ̀ díẹ̀ náà nìyẹn ẹgbẹ́ abẹ́ sọ àwọn ọlá tó ń bẹ fún àwọn tó bá wá ìmọ̀ kọ́lọ̀ jẹ́ káwà nù wọn. alábìnrin ẹ̀rọ gbọ́ àwọn ọlá tó ń bẹ fún àwọn tó ń wá ìmọ̀ àwọn ọmọdé kílótà lọ́bìnrin sọ àwọn ọlá yẹn alayhi salatu wassalam ó ní wípé gbogbo àwọn ànábì àwọn bàánú Israel táwọn bàánú Israel àwọn ànábì wọn tánàbí kaba ti wá kò tupẹ́ ní ètò wá kò tupẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní àwọn ọ̀làbá àwọn mọ́lá rẹ̀ wọ́n bọ̀tù kò pẹ́ àbíríkàwá ní òtùwá àbíríkà ìmòtùwá tí wọ́n lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam ojú ẹni khatamul anbiya ó náà ní káyìn gbogbo àwọn ànábì ọ̀nà alayhi salatu wassalam kò dẹ̀ dáwà rẹ̀ tó dẹ̀ gbé dání ànábì òfẹ́ kó parun sọ̀rọ̀ láàrùsọ àwọn òṣèké ló kó parun ṣé ẹrí níta sọ yìí ẹni bí ó dáyé òun ṣe wá àsìkò òun lọ́dọ̀ òun ẹ̀ máa gbọ́ ọgbà ìtọ́ ẹ̀káwọ̀ ẹ̀ má gbà àwọn ọgbà òmítọ́ tó ní irú dáwà òun ló ń ṣe nínú dáwà nínú bárákà dáwà rẹ̀ káwọn yóò ṣe kí ni gbà

àbẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam tẹ́ẹ̀fì wé nàbí ìlọ́yìn náà so nínú oríire tí à ń táwọn òjíṣẹ́ ọlọ́run máa ń ṣe oníkan káwọn èèyàn gba dáwà wọn ẹ̀jẹ̀ ká fẹ́lẹ̀ sọ́wọ́ dáadáa ẹlẹ́mí inú wa kọ́lọ́kọ́ aláwọ̀ ẹ̀rọ oríire káwọn èèyàn gbà dọ́dọ̀dọ̀ jẹ́ káwọn èèyàn gbà sọ́dí sọ́dí wọ́n ṣe gírí o tí wọ́n fi gbà lóòrò àìní gbà àwọn àti gbígbà àwọn kò sí lọ́wọ́ ta ni o kò sí lọ́wọ́ rẹ ṣùgbọ́n ìwọ sọ ìwọ ṣé ti ṣe ti kí wọ́n ṣe kí ni o kí wọ́n gbà torí pé níbi kí wọ́n gbà yẹn

ẹ wo iye èèyàn tó ti gbà Islam látòrí látàrí ànàbí déédé mẹ́jọ́lù kìyàmẹ́ bárọ́kà dáwà rẹ̀ mùsànlọ́sà ló ti kiri o ilé ṣẹ́kù dì sí àwọn Musa àwọn náà àrẹ ìsọ́lọ́tì wọ́sánà àrẹ ìmúsọ́lọ́tì wọ́sánà àjìmáyìn gbogbo dáwà tí wọ́n ti kiri o ó ti parí sígbà tí wọ́n gbogbogbòye buhari mùsọ́lá ní ó jẹ́ àmì àmẹ́bí àkóná ló jẹ gbogbo aṣáájú gbogbo àwọn àmẹ́bí rẹ̀ ìṣàtọ̀ sọ́lá torí pé kábàtẹ̀ fẹ́ wò gan ní pé èmi ló gbà fún èmi ló tẹ̀lé ìlànà rẹ̀ èmi ló tọ́ sónà rẹ̀ tààrẹ́bí ó pọ̀ ju tiwọn lọ alayhi salatu wassalam ìdán ẹ̀mí ká fi sí ọkàn wípé àwọn afẹ́ àwọn nígbà tó wá di bẹ́ẹ̀ tàbí bí jẹ́ta àbí fẹ́ kíṣẹ́ ìwọ̀n ọmọ ẹ̀ lọ kí ẹ̀fẹ́ ìwọ̀n lè máa lọ́jà kìyàmẹ̀ ó wọ́ bùkátà sáwọn tí ó máa bu omi irinṣẹ́ lọ yóò wá ó wá sọ àwọn benefit àwọn oríire tí ó yẹ pé àwọn tó máa ń wọ́n tó ṣe kí ni ó táwọn náà ó rí kíkílé ẹ̀lẹ́ àwọn dùn mọ́ wọn láti kí ni ó láti máa bomirin àrẹ́bì ti kú sallallahu alaihi wasallam kò sáàmì bí kankan máa lẹ́yìn àrẹ́bì sallallahu alaihi wasallam táà bá sọ bẹ́ẹ̀ lẹ́tọ́ ní mímá tètè wá dé tẹ́gbẹ́ dáwà àrẹ́bì ẹni padà pẹ́pẹ́ sí tí ó sì ṣẹ́yà tuntun fún bí á kì bàtà ibẹ̀ àwọn tó sẹ́kù tí ó mọ̀ bomirin kẹrẹ̀ àwọn àfà àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ àdébìbò wá sọ àwọn ọlá tó ń bẹ fáwọn wọ̀nyí kó lè bá jẹ́ wípé ojú kòrò àwọn ọmọ ṣe kiri wọ́n ní ojú kòrò sí iṣẹ́ yẹn kó lè bá jẹ́ èrè fún àdébì sallallahu alaihi wasallam òye àpéjúwe rẹ̀ sallallahu alaihi ashra iye ẹ̀rọ ló sì àdébì yẹn díta man salla alayya wahida tún jẹ̀lì tó bẹ níbi hadith yẹn àníbìlẹ̀ tó bá sọ̀rọ̀ àdùkọ fún mi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bó ṣe mélòó padà fún mẹ́wàá tí àkúbọ̀ ìkẹ́kẹ́ mẹ́lẹ̀ hadith yẹn tó lágbára gẹ̀ sáà ìṣàbà lómi in tó wà ń bẹ̀ ni pé tábà ronú ni àwa náà ló padà pé àṣẹ̀kọ́lá ọ̀nà orúkọ àfẹ́wà ẹyọ kan àti mélòó àti mẹ́wàá ìyẹn ẹgbọ́ hìrò ìyẹn gan tó ti tó ìwà ni wípé

sọ̀látọ̀ ọlọ́run fún ẹ̀rọ ìdànàbí wá ní man salla alayya wahida sallallahu alayhi ashra ẹ̀tọ́wọ́sọ̀ ẹ̀kọ̀ fún ọlọ́wọ́ wà sí mẹ́wàá fún ilé ọ̀tọ́wọ́ sọ́lọ́lá àlà Ibrahim nà àrísọ́ àlà Yusuf ya yi sadawu alayhi fílmọ́lá ilẹ̀ àlà bẹ́ẹ̀rẹ̀ wà dé ajẹ́ kí ọlọ́run náà ó tùrọ ìyìn ọlọ́run yóò máa sòròyìn rẹ ní ààyè tó lọ́dọ̀ àwọn màláíkà látara sọ pé kí ni sallallahu alayhi wa sallam wa sallam wa sallam wa barik idan ẹni pé nǹkan tá sọ tọ́ bá wà wò lọ́wọ́ bá jẹ́ pé ta ló wá pè àfáàlùta pè ta ló pè sábàbí gẹ̀ẹ́dà bá àdèdè àwọn ló pè lọ́pẹ́ tí ó bá sí ìyún tí ó bá sí tọ́ ní ìkùyẹ kò sí ooo oh. so mẹ́rin nìkan tẹ́lẹ̀ tàn sọ yìí pé dáwà níbi sọ̀sọ́làm ah, dáwà yìí àfẹ́kó parẹ́ pẹ̀pẹ̀ yìí pẹ̀pẹ̀ yìí àfẹ́kó lọ sí òmìnira kìyàmà ni àdàbìsì ti kú sọ̀làm ọ̀dọ̀ oníwà àgbàmọ́ sákó orílẹ̀-èdè nílé olámẹ́ pẹ̀lú àwọn onímọ̀ tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ kẹ́ tí wọ́n ń fọ́ ìmọ̀ yẹn tí wọ́n dẹ̀ ń dúró tì tẹ́lẹ̀ pàwọ̀ sí ìyẹn ní iṣẹ́ yóò fi mọ̀ sẹ́kù ó wá sọ àwọn ọlá tí ó lè sọ ìwọ́n lójú òkùnkùn àyíká ah, mẹ́wàá lógún àwọn èèyàn إن الملائكة أتدعو أجنحتها رضا لطالب العلم ànábì ní ẹwọ àwọn mọ̀lẹ́kà wọ́n máa ń tẹ̀yẹ wọn kalẹ̀ fún akẹ́kọ̀ọ́ ọmọ látara pé inú wọn dúró sí nǹkan tí ń wá wà innal alima la yastaghfiru lahu man fi samawati wa ma fil ard ẹni tó bá dẹ̀dẹ̀ onímọ̀ gbogbo tí ń bẹni lórí ilẹ̀ ayé àti sísẹ́mà yóò mọ̀ tọrọ àforíjì fún wal khitanu fi jawfil ma' bẹ́ẹ̀ náà ni àwọn ẹja tí wọ́n ń bẹ láàrin búdó ẹ́ wọ́n mọ̀ tẹ́kí ni wọ́n mọ̀ tọrọ àforíjì fẹ́ tó tẹ́kí ni ẹ̀ tó jẹ́ oní mímọ̀ ọlá tó ń bẹ fún ẹni tó jẹ́ oní mímọ̀ lórí aláàbì lórí ẹ tó jẹ́ pé olùsílọ̀ ni wípé òun ní mọ̀ kọ́dọ̀ kí bàádà àti ẹ̀mọ́ tó ti ti ábídù pọ̀rọ̀gẹ́dẹ́ o àrẹ́bìnrin ọlá tó ń bẹ fún onímọ̀ lórí ẹni tó jẹ́ olùsílọ̀ láì nímọ̀ ó tẹ̀ pé tó bá yẹ pé ẹni ẹwà tó lọ jẹ́ olùsílọ̀ ó tó wájú mímọ̀ ọrụ Allah nọ̀ọ̀rọ̀ nàlá nọ̀ọ̀r kàfọ́dìlẹ̀ kọ́mọ̀r ó dà gẹ́lẹ́ bí ẹ̀tọ́ bá wo òkè tó bá di pé òṣùpá bá ti pé bí tóṣùpá ti pé sí méjì ẹ̀ àyàmùlù bíi thirty forty fifty ẹ̀rí pé ẹ̀ níbẹ̀ rí àwọn kankan ìmọ́lẹ̀ yẹn ló gba ògbó sọ́nà kan bẹ́ẹ̀ ni mímọ̀ ṣe rí ọ̀rọ̀ tó ń bẹ fún mímọ̀ ó dàgbẹ́ bí òṣùpá yẹn òṣùpá ọjọ́ kẹrìnlá tó ti wá gbo ìràwọ̀ mọ́lẹ̀ àwọn ábìd àwọn olùsílọ̀ lásán tí wọ́n sọ mímọ̀ àwọn ni wọ́n dàbí tó fi wá ń sọ fọ́lùlù yẹn náà, torí tó fi díbẹ̀ ni pé àwọn onímọ̀ yìí àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwọn ni wọ́n ní jẹ́ kíṣẹ́ àwọn ànábì ọlọ́run ṣe kó parẹ́ ẹlẹ́pàá ànábì olóògbẹ̀yìn ẹgbẹ́sọ́nà tí ó sí àgbékẹ́lẹ̀ káàdé níbi tó ṣe kí ni o ó tún lè wá bẹ́ẹ̀ ìdí àwọn الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو نبي عليه الصلاة والسلام إن كتب في ما تركناه صدقه àdébìnrin kẹta bá fílẹ̀ sàárà ní lóríyé ẹgbẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ yàrá bí fílẹ̀ ilé bẹ́ẹ̀ yàrá bí fílẹ̀ látọ̀ bẹ́ẹ̀ yàrá àwọn àdébìnrin náà ń sọ àwọn ànẹ́bí ọlọ́run náà ń sọ àwọn wo àwọn ànẹ́bí ọlọ́run níta bá fílẹ̀ sọ́dákọ̀ ní sàárà ní tó ti yé sàárà ní. but àwọn onímọ̀ tó ní bàbá nílé tó o ṣe tó bá ṣe kó ti kọ́lẹ̀ pé kíni o pé sàárà rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn náà ṣe kí ni o àwọn ni wọ́n ní ìyàwó ọmọ òbí ìgbàwó àwọn fẹ́ lẹ́tọ́ àti kí ni o láti jẹ ogún rẹ̀ só ti yé o só ti yé o àwọn wo ni tó fílẹ̀ yẹn sọ́lá kọ̀ ẹ wọ̀dáhùn ẹ ti bí àwọn ànábì ọlọ́run na ẹni mẹ́sàlá àmbìyá láàánú rẹ̀ máa tara kí náà sọ̀rọ̀ àmì náà àwọn ànábì ọlọ́run mẹ́sàlá àmbìyá àwọn tá a jẹ́ àwọn ànábì ọlọ́run àìgún ejogun wa ìta bá fi ilẹ̀ kí ni o sàárà ní ó jẹ́ pé ẹ̀fà ti mọ̀rọ̀ jẹ̀lá àníhà ó béèrè ogún lọ́wọ́ Abubakar sèké ìjọba mm, mm, àwọn ọmọ ṣùgbọ́n Bakri ò fọ́bákiri nínú mẹ́tàlá kí náà sọ̀rọ̀ àwọn gbèsè pé dá sílẹ̀ sọ́dá pọ̀ ìgbà tó ní jẹ́ ìgbẹ́yẹ padà yẹn díẹ̀ ó so sọ́dá pọ̀ táwọn àrẹ́bẹ̀rẹ̀ máa ṣe kí ni wọ́n sílẹ̀ torí táwọn àrẹ́bẹ̀rẹ̀ àrẹ́ وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وفي dúkìá owó وإنما ورثوا العلم إذا فين أنا إما آه الله يا ولد لو في مال أنا بس في مال أبعت ما قلت أنا بفلة أي دوبة so nta nta kódà nta sí ìtọ́wò kò tí ìtọ́ bí pé ẹ̀fà bẹ́rẹ̀ sínú omi ní òbúdó so kámẹ́kọ̀ọ́lẹ̀ nta àti rẹ̀ ṣe kí n ta fẹ́ kọ́ sí kí ni ó pọ̀ so akàmọ́ sí áfíà àpẹ́ parí ìdàdé parí sàràwíyà akàfẹ́ ẹ̀kọ́lẹ́jì ara wa ni kìí kó parí gíní o kéwú o lè kéwú lọ́gbọ̀n fi kú so ogún àwọn àdájọ́ ọlá àríwú sáàtùwà sàlà ẹni tó bá fẹ́ jogún yẹn amọ̀lẹ́kọ̀ ọmọ sàdúà fún àwọn ẹja nínú onóòdó ọmọ sàdúà fún àwọn tó mẹ́sàn ọmọ sàdúà fún àwọn tó mẹ́lẹ̀ ọmọ sàdúà fún ẹ̀dá àkọ́tí ẹ̀fẹ́ jẹ́ dókítọ̀ àti pilot àti ẹnjìnìà tí mo dá sọ ìṣọ́wà fún ẹ̀ dáhùn sẹ́ẹ̀ dáhùn tó máa wà fún ẹ sọ́kẹ́yìn náà mẹ́rin wá ẹni ọ̀rọ̀ ẹ̀rí ni dájú lẹ́rìí wá àtúnmọ̀ àfikún náà ni kò sí fún ẹni máa mú ọ̀rọ̀ ibi tẹ́lẹ̀ àkàwà rẹ̀ sí àbí tẹ́lẹ̀ kan náà tún lọ́kọ́ lọ́kọ́ rẹ̀ tún lónìí ṣùgbọ́n àbí ìfìyà ṣe pàtàkì púpọ̀ ẹ́ ṣẹ́gbẹ̀ ṣe kọ̀rọ̀ jà Kàmọ́nà akọ́dà hù akọ́dà bí hàbdín wá fèrè. Kàmọ́nà akọ́dà hù sẹ́gbà ẹyọ obìnrin mọ́sànlẹ̀ ẹgbẹ́ kí hímà kan kó ga. Àbáwọn ọkùnrin náà àti ní hímà tó ga. Gbogbo ọba àti wà ní ìdáwà sọ pé ìṣàlá òmìnà sí gbogbo ní ṣàkọ̀ mí o afẹ́ ṣéèkù kan o ní àwọn mọ̀ṣáyé ìkù tó tún jọ ní súnmọ́ tó mọ̀ jù wá lọ bẹ́ẹ̀ ní ní ara ẹ̀jẹ̀ bíá bí ayégún ilá lọ bá a ṣe wà yìí àrẹmọ́rin ẹ̀ mẹ́wàá tó wà ẹ̀rẹ́rẹ́ iṣẹ́ àlàfẹ́ ọ̀gá náà kọ́ àlọ́ mọ́tò ẹ̀rẹ́kàlọ́kọ́ mọ̀ fẹ́ ṣúùtì lẹ́nu àlọ́ mọ́tò àti owó kẹfìlà láti sáré ẹjọ́ tẹ̀sí tí ó lọ tàfẹ́ àkọ́tọ́ bí jẹ́ ìṣàrà ẹ̀rá ẹ̀wọ̀ ẹ̀sẹ̀ láti àìmúfẹ́ lọ alkọ̀ọ̀kan mẹ́sùn ibi tí àlàǹkà ìrìnṣẹ́ lè yóò ní fọ́tọ́kọ́pì sí àlọ́wọ́ àbílẹ́nu ọlọ́gbọ̀n asọ́tẹ́lẹ̀ mi ti rà àti pé parí tíra báyà bí wọ́n nílá ìlẹ́hàbì ẹ̀rọ mi ò nínú skọ́ tíra yìí láti joyce láti sọ pàdé odidi tíra kan fẹ́ kàbẹ̀rẹ̀ kò ní kọ́dà kó tó mọ fọ́tọ́kọ́pì kò ní kò ní hìmọ̀ kò kán kò ẹni tó bá jẹ́ pé ó bá bá ìrọ̀ ìmọ̀ mú akọ̀dà bí wà fẹ̀rẹ̀ àfà ni ó ti ọwọ́ ẹ̀ ó ti gbá ìpín tó lágbára ìpín tó lábàárìkà jù ìpín tẹ̀yẹ̀ máa mú wọ jẹ́nà tẹ̀yẹ̀ tí bọ́ sórí ló fi gbá mú ọlọ́run já lè gbá mú tẹ́ẹ̀rí ọ̀rọ̀ ìmọ̀ ẹ mẹ́jẹ̀ káàrò pé ẹ̀wọ̀n àwọn onídìí àwọn ọmọdé mẹ́kù tí ó mẹ́ka yòókù yíra ó mẹ́ra bá dé tọ́ mọ́kù mẹ́ka yòókù so ó a sì láǹfààní ìmọ̀ kí ìmọ̀ wa àkólékè wa fún ìmọ̀ kó tún ga jù báyìí lọ nípa ayá ọlẹ́ láwùjọ wa

àkíran lẹ́yìn rí fáìdà kọ́mẹ́ ní kíṣọ̀ ẹ̀ta tó mọ́nà múnà fáà tó lábìnà alì látọ́kùnrin ẹsọ fún àbúlẹ́bìnà bá ṣe pé àwọn sábà ti pọ̀ máṣà tí ó tẹ̀lé ẹgbẹ́bìnà bá ṣe lọ́kí bẹ́ẹ̀ sí lọ́kí ilé ìwọ̀n àwọn oníṣẹ́ àti wọ́n kan tí wọ́n kọ ìtẹ̀yẹ wọ́n wá sọ yí pé ìgbà tó ṣe díẹ̀ ìgbà tó ẹ̀ẹ̀mẹ̀lábìta eh, eh, ilẹ̀ àbẹ́bẹ̀ bá sì wá di àfáàgbà kí àwọn ẹ̀lọ́ mẹ́rẹ̀ ẹ̀sìnlọ́wọ́ rẹ̀ kẹrin nǹkan tó hàmẹ́ àbúlẹ̀dìn àbáṣe lára ọmọ ilẹ̀ àwọn ìṣàlẹ̀ ìgbà sọ yí pé ọdún díẹ̀ tí wọ́n sọ kò dín 20 years kò dọ́dún mélòó 20 years kó tó di káwọn ẹ̀ṣẹ́ kí ni o káwọn sọ́ọ̀rọ̀ náà sì àtàdún rẹ̀ ọlọ́bàá kàrí lọ kí sọ́ọ̀dọ̀ àwọn tẹ́lá àbí ìdára àbọ̀rọ̀ sọ́ọ̀dọ̀ àwọn tẹ́lá àbí yóò kọ̀rọ̀ àtà kára kí sọ́ọ̀ yẹn pé lẹ́yìn àsìkò díẹ̀ àwọn ẹ̀mú kàtà sí abúlé gàbá àsìkò díẹ̀ yẹn kìí sọdún kan o twenty years sára àkọlù kàbàtà kara years Muhammad zokere jù sọ kéèyàn tó di àgbàfà táwọn yóò mọ bùkátà sí sọ ìjọ kankan pọtí yẹ omi pàṣẹ sọ ìlẹ twenty years náà ṣe kí ni o ó tún súnmọ́ ẹ̀kọ́ lọ́fẹ́ ìwọ́n lórí ẹ̀nà abẹ́ẹ̀kọ́ bá ṣe wà ń bí inshallah kẹ́nìkan láti ẹgbẹ́ inshallah ìmìnà gbàdí ìzọ̀rọ̀ àbúdà dáyìí ìtọ́kùnrin náà sáàtì mọ̀jẹ̀ ìmìnà fẹ́ mẹ́ wáyé mẹ́ next twenty years tẹ́lá wọn tí ò rúra wọn ní kú ò níbi tí wọ́n wà náà tẹ́lẹ̀ ló fi dàpá tí mo ni wọ́n ní kú ò níbi tẹ́wọ̀n yẹn náà ojú ọ̀lẹ́ làbàdàn fi ṣe kí ẹ̀yìn tẹ́ẹ̀mọ̀ kùránì ká nù wa ẹ̀lọ sọ̀rọ̀ ayé tí tẹ́ẹ̀mọ̀ kùránì ká ẹ̀yìn tẹ́ẹ̀mọ̀ kùránì ká nílẹ̀ yóò bẹ nílẹ̀ yóò fún ẹ̀lọ sọ kìí bí táa kọ́ dé ọ̀rọ̀kan bẹ̀tẹ́ àrímọ́ bèbè tẹ́yìn rahimahullahu ta'ala ilé tí wọ́n sọ níbi tí ma fi parí ẹ̀ ẹgbẹ́jẹ̀ ká jẹ́ half-baked ọ̀fọ́ ọ̀rọ̀ mi àbí àrò kàkílápé àjẹkú ejò tí máa tẹ́kí ní wọ́n torú ní o ìyẹ́lùmí tẹ́bí ta'ala ó ní innama yufsidu nasa nisfu mutakallim inama yufsidu an-nasa nisfu mutakallim wa nisfu faqih wa nisfu nahwi wa nisfu tabib inama yufsidu an-nas nisfu mutakallim wa nisfu faqih wa nisfu nahwi wa nisfu tabib àwọn èèyàn mẹ́rin náà báyé àwọn èèyàn jẹ̀bílẹ̀bílẹ̀ sí àbúrẹ̀ wà pọ̀ ní àwọn tó yẹ pé ààbọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ àbọ́ kí ni o àbọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wà ní sọ̀fàkì àti àbọ́ àfá wà ní sọ̀nàwì àti àbọ́ elédè wà ní sọ̀tàbí àti àfá àti àbọ́ dókítà tí ẹ̀ máa gbé dókítọ̀ tí ò mọ̀ sẹ́ dáadáa tó ní half-baked doctor tí ẹ̀ máa lọ sọ́tà kí ló ṣe sí yẹ̀ ẹ́ wàhálà dé o wàhálà dé o wàhálà dé o eléjì ẹ̀pọ̀ wọ́n lára àwọn nurses kọ́lọ̀kọ́ sànú àwọn nurse abẹ́lé tó náà wà báwọn kẹ́mìsì ẹbà àwọn kẹ́mìsì jẹ́ pé gbogbo kan àwọn ìyàwó fẹ́ pàwọn ní dáṣe gbogbo àwọn kẹ́mìsì àgbélé ojú ẹ̀dá tí ó kò bá o ẹjà sọ́ra o ìfẹ́mì tọ́jú àwọn ni hádà yóò ẹ̀kọ́ lómi bẹ́ẹ̀

kí ló wà fẹ́ sọ báyìí irú àwọn èèyàn bá ní sùn tàkàlẹ̀ mọ́mtẹ́lá àwọn èèyàn máa ba ẹ̀sìn jẹ́ ń ba ẹ̀sìn jẹ́ wàá bá yóò sọ buldan àwọn tó jẹ́ pé ní sùfàkì ni wọ́n àwọn tẹ́gbẹ́ ah, àgbọ́yé wọn gan half-baked di ní bí kéèyàn lọ́lọ́run tó sàlọ́ bí kéèyàn lọ múlò ti tẹ̀blíg tó yẹ pé àgbọ́yé rẹ̀ jẹ́ kò lálàáfíà ìyàwó ìyàbá rọ bí ìyá níyà ah, àgbẹ́dàkọ̀yà mọ́tò yìí sí mọ́tò déyẹ̀ òsì ẹ̀nà àbẹ́dàkùnrin àyà mọ́tò yẹn ní lọ ọmọ ìyá ẹni àrọ̀ bí ní mọ́tò yẹn mọ́tò yẹn gbọ́rọ̀ sódẹ̀ subhanallah la ilaha illallah ọlọ́run tó di nǹkan lọ́sẹ̀ kí ni o yóò tù adábòyá mọ́tò náà ní kò ní ìdí ẹjá mẹ́fẹ́ ẹ̀rọ gbáàdì ẹ̀rẹ́ fílà èèyàn sí mọ́tò tẹ́yẹ̀ tẹ́kùnrin o ẹnìkan lọ́dún o eléyìí kan ó ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìgbà táwọn tẹ̀lé ìgbìyànjú gbọ́pàá káàkiri ẹ̀ sẹ́sì wà díẹ̀díẹ̀ ẹ máa wé rí ẹ̀ àdá àwọn ọmọlá tó sẹ́kù kọ́ máa yọ̀rọ̀ kò bẹ̀rẹ̀ wà náà ọmọdé mazid ọ̀rọ̀ kíbla ọ̀rọ̀ ẹ̀yìn yóò ti ọdún tàbí kó jù mi kan múnú wọn àwọn yòrò àwọn lórí abápè bí láti ẹ̀bá sọ̀rọ̀ láti jẹ́ kó gbọ́yé ó kí wá fẹ́ eré fílà ọ́sà kírun balaba afá àwọjá sọ̀rọ̀ kí pàṣájọ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà àṣà tó pẹ́ wá fẹ́ mọ́ lọ bọ̀rọ̀ yẹn kò rí ẹ̀bá sọ̀rọ̀ báyìí kò lé ní kókó kan parí parí náà wá fẹ́ mọ́ lọ wọ́n ní afá ẹ̀dàkùn orí ọ̀rọ̀ táà sọ àti ìparí ẹ̀dàkùn fún wa ní nọ́mbà yín sọ̀rọ̀ tẹ́ bá tẹ́ bá tẹ́ ẹ̀fẹ́ padà nídìí á lè ṣe kí ni o á lè pẹ́ ó kàn bú ẹ̀rìn ẹ̀rìn sáà ẹ̀sà ọ̀lákẹ́ rẹ́fẹ́ aláká méjì gbogbo ti máa ọlọ́wọ́ mú mi bọ̀ orí gbogbo bí tó ń bá wà fóònù nàmbà sí ẹni ẹ alákòóṣẹ́ bébí tèyí ọkọ̀ ògùn ìtùpàrà inú èyí rà ẹ̀ fi wọ̀ lọ kí lọ fẹ́ sọ mẹ́lẹ̀ báyìí This is fucking. That's the one I saw. I don't know. I don't know àwọn ọlọ́kan tó ti wá o àwọn ìráyé sáà o tọ́pútà ní ìbá tún lè láfíà ká méjì àtàwọn sátò àjẹ́ àtàyẹ́ mẹ́lẹ́mì wọn sáwọn kọ́pọ̀ méjì káàkì tàbí bá lù jẹ́ kẹrìmù tàbí àṣọ ni ó ní wà áádá yóò sọ gbogbo báyìí ẹ tó bá jẹ́ aláàbọ̀ àgbọ́yé yóò bà àwọn ẹmọ sọ ìtọ̀kà tí ò da wọ́n lè rí ẹlẹ́àkan ó láti bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ní òkun òkun sẹ́lẹ̀ àbíká ní omi ń gbé lọ ẹwà fẹ́ fàyọ ọdún tó máa nàlá irọ́ ní fàbú ní kò sẹ́lẹ̀ ẹ̀tọ́ máa ló sẹ̀rẹ̀ ẹbí tẹ́gbẹ́ ló ti sẹ̀rẹ̀ tó so díẹ̀ tó ní so fàkíyì ẹ́ ní so fàkíyì ó ti lẹ́nu sí irú ẹ̀ ni àwọn mọ̀ sọ wípé nígbà tó bìnrin bá bùkátà sí kó lọ sọ spítù ó lè lọ tí ò bá sóbìnrin àwọn ọmọ sóbìnrin tí ó àtẹ́ǹdì sí ọkùnrin lè àtẹ́ǹdì sí ó dẹ́ pé èyí tó dá ata fẹ́ náà ládẹ̀mọ̀ bẹ̀rẹ̀ tí kò jẹ́ káwọn obìnrin kún àtẹ́ǹdì sọmọ tó bá bùkátà sí pé ọkùnrin fẹ́ ṣàlọ́ kó bí wàlá kára rẹ̀ yá kó lọ́la fẹ́ àkórọ bí kó bí mọ kó sí kan tó bá tiẹ̀ lọ. tọmọ tẹ́tọ́ pé aláàbọ̀ àgbọ́yé yóò kó báyẹ̀ ó kó oníṣẹ́ni tó wá yẹ alábọ̀mọ̀ náà wù alábọ̀mọ̀ èdè yóò bá èèyàn jẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ wà ní sọ̀tọ̀ bí yóò fi ṣètò abidan oníṣẹ́ni tó dọ́pọ̀ tó bá jẹ́ alábọ̀ ẹ̀kọ́ yóò bá sísẹ́mù ara rẹ̀ jẹ́ ogun orí fífọ́ tó fọ́ fórí kí inú rírun ó ti jẹ méjì ìdógún tó mọ̀ pé ìkẹ́ ti bọ́ ẹlòmíì nífo kàtí ó fi lo nǹkan fo nǹkan tí ó sì jọba pọ̀ sí wọ́n tó fún gba àwọn ọmọ ra nǹkan lẹ́sẹ̀ títí káàkiri àwọn òkà kìníkà àwọn ọṣẹ kìníkà àwọn kìníkà múdí márùn-ún ẹwọ́n rabá mú yìí ẹ̀rẹ́ kí ló dé ogun ojú ẹgbẹ̀ títí subhanallah ó wà lọ́mọ kẹ́kìní sójú ojú wà máa yíbò ogun tó fi ọkà kùrán sílẹ̀ fáwọn gbogbo àwọn ọ̀tọ̀ orí kìrìkà ọlọ́lọ́ tó fún wa fábílẹ̀ bàrá yẹ̀ sí ni wọ́n lè sílẹ̀ ó dí àkúrà ní ìlú táwọn tuntun gbé ìlú olóòsì ní kọ́lá mọ́sá lóòsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa fọ́ lójú láwọn ìlú mi ó ti ayé ẹ̀sìn ẹ̀lẹ́ rọrùn díẹ̀ ó lè láwọn ìṣúbẹ̀ tó fi mẹ́ta nǹkan abẹ́ẹ̀kọ́ ni pọ̀ Nàìjíríà <laughs> ẹ̀dí èjẹun tí bẹ̀rẹ̀ pé màá ti pé màá ṣe ìkẹwà pé ó kọ́ ẹ̀mẹ́rẹ̀ sí nǹkan tó kọ́ ẹwà kúṣẹ́ kẹ́tí mọ̀ sọ yé o tó bá jẹ́ kẹ́tẹ̀ kó lọ tọ̀bẹ̀ kìríkà ah, ẹni pé ẹmẹ́ka àtàwọn àfáà mẹ́ báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí mọ́ṣáàlá ibi tí wọ́n gbé yàtọ̀ sí dáǹgbé so ó lẹ́sẹ̀ ó yọ ọlọ́kadà kọ́kọ́ lọ kọ́ lẹ́sẹ̀ dànù ah, tó bá tó kọ́ ẹ̀rẹ̀ ibi ìkò sí kìíní ó lẹ́sẹ̀ méjèèjì gẹ̀ kè bójú ẹ̀ ká tó wá sọ pé àṣọ tó kọ́ bá gbé wá o sọ́lá sàlámà wọ̀rọ̀ àfihàn bọ̀ mọ́ jẹ́ kó jẹ́ pé ìtẹ́rẹrẹ kó mọ́ tẹ̀ wá lákòólé ẹ̀rọ yóò lámùgútó ẹ̀mí ara ẹ̀ ẹ̀yọ́ bí lẹ́sìn mẹ́kọ̀ọ́ kára ẹ̀rọ bẹ̀rẹ̀ ọlọ́pàá láwọn ọmọ ẹ̀ pàmò lẹ́yìn tó lọ́kọ̀ kára orí kí tí o bá ti ẹ̀bẹ̀rẹ̀ ara ti ẹ̀bẹ̀rẹ̀ ọmọ kékeré tó pọ̀nà ẹ̀ tó wá rẹ̀ tó tó wá ẹ̀jẹ̀ mẹ́ta lórí ọ̀kadà pẹ̀lú ọmọ ọmọ máa lè lámbẹ́lámbẹ́lá ẹ̀ ọkọ̀ ṣàdùn so dókítà tó bá jẹ́ aláàbẹ̀ pẹ̀lú wọ́n sọ ilé oníkàkì sára wọn lásìkò ẹ̀rọ ìdá àkọ́dọ̀ abẹ́ fi mọ́ṣẹ́ tó lámì yẹ sílé kò ilé àálìmọ̀ tó padà sí ìgbẹ̀sí pé ìgbàyà tó yẹ pé ẹni tó lọ ọ̀rọ̀ tó pàtàkì fún wa wọ́n ní Imam Ibn Hajar rahimahullah ta'ala ó mọ́ ń sọ pé qad kana ìṣkáàlù sàlàfí ìnà sànà mẹ́mí ìbẹ̀tẹ́ pátá mi bẹ̀ pé ó di 30 years wọ́n fún mẹ́kún mọ́sára ah, ìká kò tí yé mi tẹ́ 30 years ó mọ́sára ìyọ̀kan àwọn òṣìbọ̀ ṣẹlórí ẹ̀ ọmọ ṣẹlórí ẹ̀ ọmọ ṣẹlórí ẹ̀ àwọn nǹkan yìí bẹ̀rẹ̀ àwọn sálàfù wa tó ó ń jẹ́ ká mọ̀ yí pé ìmọ̀ odò ńlá ni kìí ṣe odò kékeré odò jẹ́ pé yọ máa wẹ̀ tí yọ máa wẹ̀ abiola وسلم تسليما كثيرا والسلام عليكم